to alhamdulillah gudi nana ce ojo Allah tabaraka wa ta'ala ki duwa ka rabin yini oṣù ramadan lologun yọ mẹ́fà ìfọ̀dọ̀ 1435 hijriya alhamdulillah karatuwa ọjọ́ eh, gile gudu adokadi suratul mumtahina aya ike إني أن يكون نوجي آية كيجو في سورة الممتحنة الله كيجيك أبوك من شكرا إني أشهر رمضان نلقو يوم فا إفادة 1435 أشهر إنه جولاي نلقو يوم تا إفادة 2014 نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ولم يخرجوكم من دياركم أن تبروكم وتقسطوا وتقسطوا إليهم إن الله يحب المقسطين سبحان الله تبارك وتعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين

ali kuma ci kwa me shalio mune an tabarruhum abale meniki meniki libuma amekwa maama watokositu ilaihim me anwoto kwa kwama me shali alheri nguma me anwoto kwa kwama aliko tuduma ku yabumeni ma no la kwamen yenwu abale amanugunugo me ku mani, me anwono la kwama nige toruke ome du kimudengi ile mechi aliyo pakete imda mudengu ya dini enene kimoni udu tonko jwa kanware to inna allaha yuhibbul muqassitin ojo allah tabaraka wa ta'ala ba yangiju abi kuma achoko pa itabali ojo angiju abi kuma achemali joda kuma ma gudaban ma abukuma cewa aliju timitanu mo egwa uma ya ma ma kwame mamda umale ma kuma adere tola dini man to oyo budu kuma choko kwa bana gire na'am إنما ينهاكم إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظهروا وظاهروا على إكراضكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون تو الله تعالى نهي إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين إنهم كشوجوا الله با iboki ahana meka kini me makwa mani shabe du kuma kuja me hadini maje umechon maje umechiwazin e maje kumechenga dini men tabe abane leo ngojwa ahana me kakini me makwa mani me atemeru maana nen mechonduda makwa mani madalen abakpa kwenegi machakacha abakpa ni manike tí wọ́n gbá jẹun kò ma jẹun dàmá Ma jòkó ló kété ma ló lé jí òhú kété Ma tú mọ́tò kété dàmá Ma dọ́ ọ́ngọ́ la máa tẹun dú ìní hàyìn àmáyàmúdàmú yúgbọ́ làdí ìnìbá ẹni ẹ̀dẹ̀ tí mọ́nà ìyàwó lù ọjọ́ ha

chakpanga me aka me acha me me urutane ngama iwe kede ba makwa makwa yon tama numedu ah, wa zaharu ala ikhrajikum ma ngota tubi ma ihi cha kuma likuma numedu behe ute an tawallawhum abele ngojo hana meu kakini medima ومن mi أن دوكي أميما دبابيلة فأولئك هم الظالمون to abu kuma shalile kuma ya dima ba makafiri kuma abu ma cucu wuce kuma ma kama ti ma yede ami yi ma yede amoma ma yede olopu yi ma yede amma ni ki olopu yi ma gen le bi ki sha adini je ma ma tọ́ ọjọ́ àkíní bídú kùmá ṣe fọ́ ulẹ́ iká fún ọgbọ̀lìmọ́n àbílẹ̀ àmàṣìbó kùmá kùmá yìí náà يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاذرات فامتئنوهن الله أعلم بايمانهن فإن المسموهن مؤمنات فلا تنجهن عين الكفار لا هن حل لهم ولا هم يغلون لهن وعاتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكبوهن إذا أتيتموهن إذا أتيتموهن أورح ولا تمسكوا بعقب الكوافر واشعلوا ما أنفقوا واجعلوا ما أنفقتم ولنسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم يا أيها الذين آمنوا أمكم دي إيمان فوجو إذا جاءكم المؤمنات شانك بوبلي أكرب مبوبلي كما دي إيمان فوجو مهاجرات كما نوكي مكة ومدينة أكرب فامتحنوهن ما جمع ما تنينيون mai ajuma ma ce fa ina alimtumu hunna mu'minatin mai umar ka gini abu kuma dima ne ko jo ma ce uji gaskiya fala tarji'u hunna ila al-kuffar to ba kingo kuma da bitu bi ngama kafiri ganu to imigre shinni al-kur ka nabi sallallahu alaihi wa sallam pami kafiri ejikwana kene du ene kicha pakubi imu ngo ki akarba makafiri oya ne maka ama kafiri e ni ama awonyele gwi maka mo ama oyele da ti medina ge ani bi ke ho to abale sheun ka kafiri oyi madu ke ayrao e medina ke ako akwanga ya chiki ani bi ke mele da bi ngama to jeliya gide chu jeliya e ibi tangishin tudun mai ne ni ma rai medina ni bike mudwa eni ya ni biya rai maka ma na ani bike sign abale ani bi je sign alikun to awon e le kuma sign tane ku gbele alikori won ojo ngi da wa oji nga bayo akini chengi bubule ma ra kere bumeba ndunu bule raba me ajuma unchi fa in alimtumuhunna mu'minatin me lijali ka kini no bule ene kidoge chango jo jalingi chi ola dini do ola iraiba fala tarji'uhunna ila al-kuffar ma kiduma da binu da goyi ma gwane amma kafiri ne duk ma ne kici men chen kumeli akuru bliki ra apase do ola ke ache mumina ngi chi jali to me gonu blele me yemu da bibe la ma laba ŋɔ ama kafiri oya ne ma kalege wala hum yahilluna lahunna ama kuma ŋɔ ci bo kɛlɛyi ma ŋɔ laba kuma ŋɔ nɔ a bobule yi ge bobule nyɔŋa mage ni bukele ama a nyɔŋe bobule yi ge to de mi a ba jɔ e ma kpɛru ne hadi ni ma mɛ wa atuhum ma anfaku ama amɛ kuma e ci bo kumechabakwa kunu blera kereba me abayo yi me o mera amokoma oko kuma pa bi ojima ma mera ma dada wala junaha alaykum ya no lezi ngumenu an turugume munu blele dugume mdu neoya idha ataytumuhunna ujurahunna shankume ligaho ọkọ kuma kpabe oji ma kumeliga ora me meni ke dono bilele kumedu na oya ibienin wala tumsiku bi ismil kawafir amma me muda gwonyu ku ya makafiri me gwonyu ki chikuile me gwonyu anadu ya homera ngunu bile ngo oko kineku bi takunu bile sedaki ngidikwe kumedu mengodu genu ọjọ́ àkíní mẹ́ṣẹ́ allen wàlá túnṣíkú bí i sọmil kawafir mẹ́gbọ́yìn kù yá ma káfiri alẹ́jì ìgbélékù ma dútọ́ ha ma mẹ́gbọ́yìn kù lẹ́nu wasaluhum ma anfaku wasalu ma anfakotum ẹnwẹ́ dúkà mẹ́kàlú onobule egisha kpa idi medina kpa mi ṣenkun onobule abanilẹ ora kiliti maka kí ẹni ugba makafiri òun alókè mẹ kàńgá makafiri mẹ bímọ ẹbí me kpa bẹ yọ onobule mẹ takira turukuma ra dabi. dàbí. wàlíyẹs aluma anfaku amakafiri amakuma àwọn ọbẹ amẹgẹ ẹnwé irú kàmá kpa bẹ yọ onobule takọ onobule ra e mẹdina òye mẹ. ama kuma bi metri kuma rauma ama mem da ngori tonu no blele da biluge zalikum hukmullahi yahkumu bainakum oda yiku me gbogide ba o selia ojo de won ojo ati agbade me yo turuka agbade ame pa makafiri kiwe na sije wallahu alimun hakim allah o chene ki numa yonyon yin onise ene ki awon choka gbitigbiti nise o se onge ati na'am وأن فاتكم شيء من أزواجكم إلى الكفار من أزواجكم إلى الكفار فعقرتم فعقرتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون الله تبارك وتعالى يا كوائنه وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار شون كان دوكو يا مويا مي إيه مو وكلتو له ene du kwe amo ya me kumenei idi huma kira kiraki linya karaba makafiri fa aqabitum takuma ume punish edome mu pabie ojo ya leki humowo kiraki nya karaba makafiri imudenye hanyi mume idenye hanyi ona yada maini che okojo ona che mume takume ni ki hunu bula banele kume ya humu a kobitum me punishment me mudu tobo amakafiri uya ya gbade amepa mare takume ngo hunu bula lepiti hunu bula me kiralu me ngo humu abayo yi fa a kobitum ne me mu imude geni ma o meme to fa atul ladina dhahabat azwajuhum mithla ma anfaqu to aboki no ya leta kume muma ọkọkụ ma kpabi ojo ya ala ememe ọmadụ uma nwụcha ma na maka lele ọkọkụ ma ra tako ọya lele tako ọyọ ihe ntụmọ ọtakụ memu metumini na kwunu me kpabi ojo ma kàkpá kpakwucha ka ma kụdabi uma ọya ma igwelere ohun ohun ma ọkọlẹkụ ma kpabi oji nwe yi فآتوا الذين ذهبت أزواج مثل ما أنفقوا واتقوا الله مراي لوجو عليكم دركم منك كما ربيوما الذي أنتم به مؤمنون ونتوجي كما جريكم دي إيمانكم يا أيها النبي إذا جاءك المؤمنات يبيعون يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يسرقن ولا يدينين ولا يقتلن أولادهن ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان ولا يأتين ببهتان يغترينه بين أيديهن يرترينهم بين أيديهن وأرجلهن ولا يعصينك ولا يعصينك في معروف وبايعهن وسوف لهن الله إن الله غفور رحيم الله تبارك وتعالى يا أيها النبي udoy gidaisha nabi ungojo ado sallallahu alayhi wa sallam yanhi idha ja'aka almu'minat shan kabu bule kuma ya karebe yubayi naka ma cha alikuri kuwe ala an la yushrikina billahi shay'an lakini ama gbigbele ama ba de undogo kojogen ma ngbegbo kuwa nabi ma olo weme ma ni ama ngbegbo ama ba sise bogen wala yasrikna obìnrin àmáwọn bá wọn jó jígẹ̀ wala yasnin àmá bá wọn tìjì náà yá jọ́kọ̀ rẹ̀ wala yaqtulna awladahunna àmọ́ máa ń obìnrin kà máa bí àmáwọn bá wọn pa rẹ̀ màálìkórì dùpá mẹ́ wala ya'tina bi buhtanin ihe anọla ọkọla bụtabu kama onye anị agha yaftari na hu bai na aidihinna ọkọla bụtabu ikumachi ọgbama yaftari na hu bai na aidihinna wa arujulihinna ikumachi bai na aidihinna ikumachi ọgbama bi ma'ana a ika mama mama juma abe akini buduk malamado anyachi aina mawo badabi ti ukola bana legen wa rujulihinna abe akini ukolo inya dere machi maini ikuma dere chichi akini inya agbuyugidi muko ewe kicha nabi sallallahu alaihi wasallam aduri to on shi wa rujulihinna yin to omune maini hin bebo akini eh, eh. wala ya tina bi buhtanin yaftarinahu baina aidihinna ojun cika kinihi ma nya tukolo ukolo ku ma dowoche kola dure ku ma ci baina aidihinna ogba ma ugbo ugbo kujuru ma ma ci legen o ma ni ojun cika ki e tafsir al muyassar ma ni ojun cika kinihi la yulhikna maje nye amihu gbakwugbo doda kuma mu da choko ma ilin to kolo olifi kuma ci be na idihin na de to obile ma enihim wa arujulihinna mayu eche pai arujulihinna ere mage pai no jinje akinihi manya taduriwe ugbo lefi edu kishere ma na dushin te kuma kai tafsir mu yasar de wala ya si naka fi ma'rufin e a moda duma enwe nyodu kuma shi ba ma yin ya koshin ken kuma an mebo kuwa ba na ifo bayi ehunna ojo akinihi to beke bole enwo kwa ma turike mal ko ridu ngama e mal ka ridu kwa ma alukuma kadidi ile eje pa ma banele wastaghfir lahunna allah turuke atina dubawo jo nguma iruke ka kojo ki mi kuma ce gubi ki mu duba uma inna allaha ghafurur rahim allah tabaaraka wa ta'ala ta dule fi bangi shi odu ki angole jimo mi shi ya ki lo ajimo mi le kojo يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب الكبور يا أيها الذين آمنوا أو أمكم إيمان قوجو لا تتولوا قوما غضب الله عليهم أمو جابيك الله ودو قام بان medima babule nifa buko yowe do ma tura kafiri ma medima buman kode ya isu min al akhirati abele ba malga gbe yinyo bo yo kwa ne teme machi ma gini manu kwedo oyo na ga kema ya isal kufar ona kama gbe yinyo liba idabe ne koko kama kafiri gbe yinyo min ashabil kuburi akini abogi de kebere man ki kuma kwa ne geni ẹwọ́ kama káfìrí gbé yúnyọ̀ yìí alẹ́ nà bí gẹ̀dẹ̀ ọ̀nà mọ́nù gbé yúnyọ̀ yìí naam bismillahirrahmanirrahim سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم ما من نجد No, to nie powiem. Bismillahir Rahmanir Rahim. Sura ito onga woda ba ehun abajo ire. Sura ito gere ka woda ba ehun yi. Maro akini suratu Saf. Sura ito gere maro akini suratu Safi. Sura yake akola ogba ite line ite. kita madudu sura gidei ki sura ọgba ite chika gini ọjọ́ ṣẹ̀ṣàrí ayé sura gidei ọ̀nà kàmẹ́lá ẹ̀kọ́ àtọ́gbàlẹ̀ ẹlẹ́ṣin ọjọ́ ohun ẹlẹ́ṣin madudu sura gidei ohun madu ki sura yìí ọgba ite to abakwa ne sura gidei allahu ta'ala yanihi to aya gidei sura gidei ṣaya mẹ́gbẹ̀lẹ̀ abakwa ne wọn allahu yanihi sabbaha lillahi ma fi samawa ti wa ma fi al'adu ọgbọ́dọ̀ ẹ̀hùn dúkìdó já lè pẹ́hùn dúkìdá nípa kó ọgbọ́dọ̀ máa dúdọ̀ ọjọ́ fẹ́ ọ̀húwà azizul hakim ohun kì ṣọjọ́ aláhù ohun ṣẹ́nẹ́kọ́ ẹ̀hùn ṣẹlẹ́hùn dúdàká ohun àwọn ṣẹ́nẹ́kì ṣọka ihù sí ohun dúkìá ṣẹlẹ̀ náà فبر مقتا عند الله تَقُولُ مَا ما لا تفعلون يا أيها الذين آمنوا أوامكم دي إيماني قوجو لما تقولون ما لا تفعلون ẹ̀hùn ti tákù mẹ́ kọ̀ látá ẹ̀hùn kùmẹ̀ má nìkì ṣe ní ayi ni wai jin shaki ni alkori ko na ki shi kima alkori latu yan kuma kola wajen ne da alama ne annabi sallallahu alaihi wa sallama ikan wa fi hadisa sayolo kaki ni yan kuma na dume na kishi munafiki ba shi yan meta o ma na dumo tawal ko fi hadisi ki bukhari ba muslimun gubare yani ayatul adun a yana kishi munafiki ba a ta ishe yin ukan shiga ginihi iza haddasa keziba shanki hola ka ba imi un yaro ya hola wula bi kayi munafiki hola ka imi yaro yin wa iza wa'ada akhlafa iya alikori shi ima alikori latu wa iza tumina khon máa mẹ́un dún mú ní ìyàwó ṣùgbéjú má jàlẹ̀ tó alìkì mú láti kìí ṣàṣírẹ́ ìdí àdísọ̀ ẹ̀fẹ́ mú nẹ̀gẹ̀ annabi sallallahu alaihi wasallam ainihi arba'un man kunna fihi ini shi na malimai lẹ́ka dọ́mọ ẹni dúkì díhùn bá káàna munafikon khalisan munafiki jali ومن كانت فيه خص واحدة منهن أنا دوكو كان دكون كو أمال ملك كانت فيه خصلة من نفاق ali munafiki olaka onde penele domo hatta yada'aha beke gbaki mogo bali lele teke madalen e ami munafiki ngide ngba mal lele ta annabi sallallahu alaihi wasallama taki mamu yue melek maka yue meta kakale wudu imukwa taku titalawo yenihi wa idha khasama fajara munafiki chibana kwa punku meyaro la ba to ya dona aduri ina ebiene ebiene wo ya abu ola kwa punku mechuluka mamaja un ya kutujaduhi oligwe makike kan yeweka un ya abulume ujue munafiki de tulale maini ojo akola gide ngami munafiki yani lima taquluna ma la tafalun en chita ko me kola ta en ko me mani kichin en chita ko me ka ko me chali ko ri ujun da omune o maini ala gide alule oji ami malimi kuma chi wazige obu kuma fi wazi shi kuma wala kangamune amma gbede mu ne enwe ima kamachi abekushi ma kumachi isherida ngum kuma e, ka mu ne kumachi nani abule mo jwa kola kire nguma eh abdullah ibn abbas de boki ni ra'ayi kire lakini ami mali mi ngojo aki kola kire nguma ojo akini lima takuluna ehun ti ta ku me kola ngamu ne ta me e dibe ngamu ne acha mu ne wazi mala tafalun amen ku me ka mu ne kuma ti kire onugunu gị ime ame achachenwele mee amụ na ihe ọkụ ma anyị achenenyo amemda achenenyo akidalada kabura makutan indallahi enwu wedo nana nana ichi tafalun kola kaga إن الله يحب الذين يقاتلون في سبيله صفا صفا كأنهم بنيان مرصوص إن الله أجوى الله باك يحب الذين يقاتلون في سبيله صفا يعني يجوى أبوكم أجوجا أجي أقايون كتوجو tó dáadí na ọjọ́ máa jùjà yìí sọfán máa tí láì nìtakùn máa jùjà lẹ́lẹ̀ ọjọ́ angéjú máa tàbálẹ̀ ẹ àwọn máa líbá àwọn àwọn máa tọ́gbàlẹ̀ sọfúnmá ìyá àṣẹ tọ́pọ̀pà sọfúnmá láì ní máa tọ́pọ̀pà ka annahum bunyanun marsus kì sọfúnmá tẹ́ ìdábẹ́ni àti ọ̀dọ̀kùnmá nínú jọ́ inan kuma no kuma ne na du inan kuma ne na ne dunwa shen ko dole igole abe ki to kwa kuma ne duma do do banele ma do akini bunyanun marsus ma ne kuma do bunyanun marsus cho do kuma ni mutalahimun muhkamun la furjata fihi e, odo kuma ni ki ma nu win kuma ni ma yola ma odo abanele ma do akini bunyanun marsus to gele lenga mela ko gele nga ma to gba yin amadojo be kuma ọjọ́ yolu ma ngoju a ale ma togba mai mako togba ma kuma ajuja ene ka dogba ni takene mine hidubi okwala ma te ma o ma ajuja le ojo nga ngi jamele tabale naam لما تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذابوا وذاب الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال موسى الله تبارك وتعالى نمريا إقبقى نبي موسى قال لقومه إقلاقديك أبوم يعني يا قومي أما أبومي لما تؤذونني يوم شتاكم ميدهم ويومك مبومنا مهم بالو وقد تعلمون الحال مجمع أني رسول الله إليكم لكن ومبا ونشو جون شاكر أبومي أي تاكم مبومنا ما ما كنت جون أجي أنت تاكم مبومنا makuci ojo na aje me yango do kwa na kuma rugumi falamma zagu ababun amma mugo iba kuma mulla fa azaga allah qulubahum takojo ako kwa mai dula maliga mugo me amma mugo takojo bo kwa dedo magoki wallahu la yahdi alqawm alfasikin allah ya du tona ngi aboko machamene kwa bien yeye kade amene kwa bien mana naam وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل يا بني إسرائيل إني رسول الله إليكم مصدق إليكم مصدقا ما بين يدي من التوراة ومبكرا برسل ومبشرا برسل يأتي من بعدي اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا قالوا هذا شيء مبين tọ́ obìkọjọ́ yọ̀la níbi isa níbi musa kàwọn wáyìí aláwọ̀ tàbárakà wata aláwọ̀ mọ́lá yá níbi isa ìwọ̀n mú duwárẹ̀ imola nibi isa imudua en maria kwa kanibi isa oma maryam en kitako yodo oma maryam imiba inabuki inabuki domo kuma ni isa shomo yongishi rale gbadu ko jo anya kola yeni oma maryam oma maryam kidunga gini une ile bi kicho yobin anibi isa lewon waya kare ya shima wazi ya bani isra'ila o amma amoma isra'ila ma ju anibi yakubu ini ini rasulullahi ilaykum omikum elumi gide onu ti ojo ose akere bumeyo musadiqan lima bayna yadayya omi wa gbi ya liyan otakada ki wa dogba ngun mi ومبشرا نعم بجالك كنه نكم داهوغ برسول ككون شكا دوما نياوا ياتي من بعد اسمه احمد onusele anyawa obi emi obi komile ta konusele anyawa odunki ahmad yemi gide ya nabi isa imi labare duta ne kaka nabi sallallahu alaihi wasallam adoma anyawa me yayi ni Ahmed to abi chitakia ya ya ci annabi ya wuni ka ba ya tura annabi ya wudun ki muhammad jubairu ma mut'am ah, radiyallahu ta'ala anu igba ku gwa ban yeni hi unga ko ku annabi sallallahu alaihi wasallam ga ka kin hi inna li asma nudu ana muhammad yunwe ci muhammad wa ana ahmad udungu muna yake ahmad wa ana al-mahi yunga ci al-mahi alladhi yamhu Allahu bihi al-kufra ko jwana du pakafiri palu kujane wa ana al-hashir an-nas wa ana al-hashir alladhi yahshuru an-nas ala qadami wa ana al-aqib enu dumu mne won ki ahmed yẹn un ya aka emi de yanihi onuse anyawa obin onuse leke anyawa yi ode leke ahmed falamma ja'ahum bil bayyinati aba ja'ahum bil bayyinati aba ni bi sahabi akarabu ma kwa birejuha amenga amenga fiteju yole kama macha ali mamatan ishine قالوا هذا سحر مبين màtíní kàmá ènìyàn ẹwọ́n ikẹ̀ ní àkìrẹ́ ibá ìfàmì jùgidi ohun ẹ̀ní àrẹ̀ ẹ̀lúkó ẹ̀yìn ìfàmù gẹ̀ẹ́ ṣe torú ìmọ̀ ẹni gẹ̀ẹ́ ṣọ̀gábà ìmọ̀ ọdún tí ó kí àdúwá sí wẹ́rẹ̀ ọ̀gá àbọ̀ àtàpà yìí ẹni kì kwékú kìdà sánẹ̀ ìyádọ́ ọ́chọ́ àdúdájú kwanẹ̀dá ẹ̀mẹ̀tẹ̀lẹ́mọ́ ẹni gẹ̀ẹ́ ṣọ̀gá rẹ̀ amma ta ba loge mamatan tudale ne gidai haza sihirun mubi ifa mai yugidi un ya ci dai ومن أبلغ ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يعدي الكوم الظالمين ومن أظلم ممن افترى على الله الكذبا أنا شنكي شولا لاشتي لفاكو شكاتا نبنا كنه أنا كي عريمي يوجو ونبي يجدي ولوب موجو ولا كوجو ما كان يوجيكاي إنا لله وإنا إليه راجعون أمون أبو الموجو ولا كوجو ما كان ما وهو يدعى إلى الإسلام òun gidẹ́ máa dóòmù kí wá gbàdí ní àpà ìgbàdí ní ní ìyàwó bulumọ́jọ́ wọ́lọ̀hùlá yá dílkọ́ọ̀mà zọ̀ọ́límìn àbúkù máa ṣàmẹ́nà aláṣí aláwọ̀ta aláìníhì gbígbìlẹ̀ òun ẹ̀bà àdìbọ̀gẹ̀nà lẹ́tọ́nà rọ́mdínà aláṣí mẹ́ ọjọ́ ṣe jí àkúrẹ́kì ṣàláṣí ẹ̀tẹ́ ṣe kálókè ẹ̀mdà ń yá kú ọjọ́ kété àyọ̀ ẹ̀ àlékú ẹ̀ àmì يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كي الكافرون يريدون ليطفئوا نور الله بأفواههم so ama kafiri ma tini kuma uhana ojo palu palu ma palu ma gide ma ne du ko haske fane ojo o mane du paluin wallahu mutimmu nurihi allah yeni unga unga fane unpeko kama kafiri mani kidu palun kina makafiri matini kuma gbo ko lojo ki alu lojo ni matini kuma gbo ka kini o ma do dein matini kuma gbo ka ko o ma chi dein ma dalu ma chagunya ma bakwa ma dalu ma chagunya monu chojo amaju chojo ọjọ́ àkí wọlọ́hùn mú tí mú nù rí hì òun wá dùfà ní pẹ̀kọ́n wọ̀lẹ́wù kẹrí ha alkafirun a ma káfìrí má ṣàkà jẹ́jẹ́ ní wá dùfà ní pẹ̀kọ́ oyí alkóòrí kọjọ́ ṣẹlẹ̀ ohun kọlọ yóò bọ̀bọ̀ tí yàn tẹ̀yìn ní má dáa lẹ́nu ẹ ma ń gbogbo dáadí ní àpapà nìgẹ̀ ẹ ma lé kùrán nìgẹ̀ ni oyí ojú ẹbí ẹni dúó máa ṣe oyí kùrán nìmẹ̀ oyí ojú ẹbí ẹni dúó máa ṣe oyí àmájú ṣe kùrán nìmẹ̀ amma wajen mu da ake neki ƙura'ani wanki don wakina prive kina data ta yalo yake kwa islam ta yi kafir shi ne هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون هو الذي أرسل رسوله بالهدى ohun ojú aláwọ̀ kò máa kàgidẹ́ bá ohun ṣe náà kí kónú ṣẹ́wọ̀n níbi muhammadu sallallahu alaihi wasallam a ṣe pa ótọ́ náà yìí wàdí nílá haki mọ́yá dínì yóò gẹ̀ṣá ní ìhìrọ̀hú aládínì kùlìhì walau karihal mushrikun ami mushriki ama ama chudi abaka ma ba kwa bi kuma na cha kwa kuma ona chudi mama cha kaje ni ba ojo akini onwa dadi يا أيها الذين آمنوا هل على تجارة تنجيكم تنذركم من عذاب أليم يا أيها الذين آمنوا o amekume di imani kọ ojú amekume ṣàpá akùnmẹ̀ di gẹ̀ẹ́sì àwọn ọjọ́ ọjọ́ adúwà ohun yẹ́ ni aláàdù lukùn àìdẹ̀ òdòmù mẹ́ aláàtíjáàrẹ́tìm ọlá ajá kàkùnmẹ̀ yáhùnyá dùnjíkún kí amúmẹ́ jàrùtánẹ̀ mínà adáàbìn kaza ba iwo gidojo na yake mani ka da osu min ojo akinu gida jalan me tu'minuna billahi تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل ذلكم خير لكم إن كنتم تعلمون تؤمنون بالله mẹ́mí máa lè dúkọ̀ ọjọ́ ayálẹ́kùn mẹ́yà òun dẹ̀ ẹ̀dọ̀mẹ́kún ọjọ́ wọ̀rọ̀ súlìhì máyónú ṣẹ́un wọ́n tún jáhìdú na fi sẹ̀bí lìláhì mẹ́ná ti jihadi tó dó àdínà ọjọ́ mẹ́jú ogun tó dá àdínà ọjọ́ kádínà ọjọ́ kí yọgbá owó ìjà tó dá dínà ọjọ́ bí àmúhálìkù mẹ́rìndínlọ́ kọ́mọ ẹja wọ́n kó ẹdùkí masalasi ẹmọ́kó ẹdùkí kọ́mpẹ̀ní kò máa ṣòlé táàkì ń hàmùnà takumaru sabi ẹmọ́kó ẹdù ẹmdùlì jẹnẹrétọ̀ àbẹ̀kí láùspíkà yóò mẹ́mẹ́lẹ̀ ẹmọ́kó ẹ masalasi ẹmọ́kó edu ẹmùdùn ẹ̀rọ kọ́ngọ́ alimajiri kìkọ́ṣẹ́ karatu tákìhì ogbogbo mọ́ má mọ̀kàtún ẹmúdà agbọ́mọ́ ọkụchu nwara ara nwe onwe ọkatụ onwe adụ ngamụ na ihe ya adọkatụ ngamụ taki a na-adọkọ onwe adị na eche gị nyọgba ne gị yeche gị achị ọgọ n'isi ụmụ ma enwe ike gba dini ụmụ ma akọ ma adụ ngamụ ma na bi menadọkọ wa menadimu alahu yeni yele ba ohun chalhiri mu metule in kuntum ta'lamun ce kuma nema ke ma ce bumejo يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة ومساكين طيبة في, جن في جنات عدن ذلك الفوز العظيم tọ́ ẹni ṣẹ́nkù mẹ́jẹ́kù mẹ́jù ṣe gida ibá yàbù fílẹ̀kùn zunubakum aláhù an yá dùlé hìmẹ̀ pàpó yàdù bá wọ́n mẹ́ yẹ́ kí mọ́ lè fi àkóbá wọn mọ̀ ويدخلكم جنات لأنهم مردابا الجنة تجري من تحت الأنهار الجنة إلى أجي أشالوغانهم أمي ومملي أشالوغانهم ومساكن طيبة odo iye fe unye odo iye omemele yóò jima ìwọ́dọ́ ma omege fi jannati aden ihe aljanna yake shi wadọ́ka jannatu aden aljanna adeni ذلك الفوز العظيم كون كيني جيم دابا تال جنا للبا وبوجي لو مبلني شي يتالهان يجيكا بوجي لمنا نعم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين wa ukhra ingona ngumune kuna ngonya obuto umege tuhibbunaha engile chanku mengi junyonyongishi bengile leta nasru min Allah metina tikukubojo ujama kafiri wa fatfun qarib mengo tini kojo kingo miu makabi ume kukume miu legba oka makafiri achoda ujime kimuda me achoda ujama kafiri ki mengo ngiju ngabana lenyonyo aya che ume wa bashiril mu'minin labari ya dahu edunga mabakwa lakini atikojo ibotiki ya nyawauma يا أيها الذين آمنوا كنوا أنصار الله كما قال عيسى كما قال عيسى بن مريم الهواريين من أعصاري من أنصاري إلى الله قال الحواريون نال أنصار الله فعاملت طائفة من بني إسرائيل فضرت طائفة وفضرت طائفة وأيدنا الذين آمنوا على عدوهم على عدوهم فأصبروا ظاهرين نعم ya ayuha alladhina amanu allah tabaraka wa ta'ala ya oda bi ngodwa odo ina meku mechaba kwa kunu ansar allah memuda menati kojo allahu akbar oje ango tinati kiwale ina akamda menati kojo konyo oyo oyo mda tana i ameno bata kuma yala liki biya kpama kuma mano ko yeuni amado yode oyo oyo gina madu iya tane kpolangi ado ko kusho man ama eku ki ma ku mate atama ku mate ma mane ne ga de yutaman to amado yode bukulo yode ojo kpola mu da tane adi gbe nuna yeungu ame ka me kwa ma ku jokolo kata ma mado mogen amenu du cheg ma muje du maje chamayo kume chati kuman ojo mechati kuwi unu bile oko onli kwa bajo gi macha gini ni sana agbulu owotako kon kubo te ni mde ni jungo mi egba koko dile oko ngane edu edu wa iji oko ngane wa upuhi oko ngane ya magi oko ngane ya oko na nepa oko ngarai e unde undu oko ngase in to uku adu no ojo ojo mo kon du abajo ime abo ojo mo kon du unu bile mde ni jungo mi gume ẹmú jẹun dókẹ mú dáhùn ọyà akọ ọkọ dẹ ẹmọkọ dókẹ mú dáhùn ọyà akọ ọkọ gẹ̀dẹ́ yìí tọ́ ọjọ́ mi ṣàtìkùn dẹ kúnú ansarallah kọlá ọjọ́ alìkíáníkì lulẹ̀ ojá náà ọjọ́ yìí wáàzí alìkíáníkì lulẹ̀ ojá náà ọjọ́ yìí àdínì àbí alìkíáníkì bìrámù ní júdá àmì máàlìmí kùmá tí wáàzí má mɛ o kɔlɔ lɛ tsi ɔyɔ mɛ tsati kɔn dɛ eye kurani kamu na agbe gbadi di masalasi nu omi adɔ kimi na yala na ka yɔmɔ ɔyɔ mɛ tsati kɔn yi ati kɔyɔ ise nana o ɔla yi du ko enike tsi kɛ utsi kunu ansarala ɔyɔ akini mɛ mu dame na ti kɔyɔ kɛmɛ akɔla isa bɛ nu mɔriama dabalu ki isa ɔma mɔriama kì í aka lilhawariyina nga mena alibon anane abigide ya gbaduma jokun o ma alibo ya kuma che ya dolo yo biruma eju ama ngo bu ngo dolo yo pogoge onyi ka ma ni men ansari ila allah ene de hume ki acha de komi ugbola adina ojo ita qala alhawariyuna taka mena alibon lema ni nanu ansarullah awaba ayeka libo ojon ayẹ́ká àṣàtìkọ̀ àdínà ọjọ́ ayẹ́ká àṣàtìkọ̀ àdínà ọjọ́ na billahi fa'amina ta'ifatu min bani isra'il takọ́ kakuya mi bani isra'ila ma jẹ́ ma mi ma ni du ma lè bọ́la ọjọ́ ọ̀kẹ́fẹ̀rẹ̀ ta'ifa ọ ikibọ̀bọ̀ a ma káàfiri ma kọ̀kọ̀ ọjọ́ abẹ́lẹ̀ ma yà ní àníbi ìsáṣọmọ ọjọ́ rẹ̀ ṣe yìí iye ẹlẹ́ẹ̀ṣọ́ ìyàwó ọjọ́ rẹ̀ ṣe yìí ọmọ akọjú ẹni ní ṣíṣe nánà níbi ìsẹ́mìnà ṣọmọ gbà sábà máa ń ṣọ́ṣà á kàí rẹ̀ a máa pa abẹ ma àwọn iye tó máa bì ká àdínà mẹ́lẹ́ṣe yàn ọkà iná dúkìyàn àdínà máa ṣe ń gún ní akọ́jú ẹ̀nà ọmọ ẹ̀wọ̀n ẹ̀rẹ̀nẹ́lá biginike na abo yo yo ko ma ka medu ngungi na ngame abo ngungi mama kwa ki ya bo yima ma amoto amo ya ma ki ya bo yima bebo ma bebo ki kanga mo komada ngi ya ka nga ama ti gugugugu adua ya padu nge le pa me ama ki ya me nanu nge le ama ki ya kudusu nge le ama ki ya saburu nge le ya ya ya ya ki ya ne pa ku nge le de me ngi no jin aba ma ci aduwa coci eneka eneka ke ngo duba ai ka me kai aduwa la legwe egbo ami ade de un na yi television egbe bota enti anpa <coughs> ama ya go yoka eneka e, enele e, e, da mi da kule mi ku ku egbe la ama mu yelen oga abele na kunaro nga medua ama ya ga enti anpa nga ma ya genele ameduwa na jede ya modu kadwe chane hallelujah amen ebie jesus blood of jesus gasini kaiba ha ene ketane tajike ku emda yikwane ameshini kilije ngoju elepa mele tiru take komo eli take yen enwu bele bo awole bo bo bo onwe da cheji odu ame akwadodu nga gbodu ola nwe akenwe nwa

ọka mimani do ọka ki kafiri fojo fa ayyadna allazina amanu ala aduwihim allah yani abikum adi imani amukwa dunguma uja meno lama fa asbahu zahirin taka magire kuma di imani amatata teke yake mugu gwata ama kafiri ma ŋun yu janga ma akpa meji saka me ko me sama akpa meji ya ne yo me me yo e boye bo kola me aba yo yi saka ya du monu ama kafiri ma ma o ya nyume ma mi gbe ma ni go ama ku kede ame aba me na ame ya pa ya ka me ne tang me aje ojuji me me legba me tike me tike yu ya to ya ya cha ne me ba to ak me me me ba e e e cha ole me ma e da won yo me ku ya da tame yao ma yao pato ama kwa yachi waji madame moda patia ima ama tene waji na mem kwaruka kwimi alu ama kafiri biti ama kola ume kama kenya kola leo me yeme yao la leka aya ma kwa ma, ma, ma nige akitu ama aluren me me alu chuchu bu me ledo apatia yin to yayi lele amepunga ame alege ame ajulu kwa ame alege iye ka do patia yola ne mana ojo aka kola ahuba lolan إنما المؤمنون إخوة أما شو ما يلا ما ماشي آه، فأصبحوا ظاهرين أجل مرتتت نعم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو منهم يتلو عليهم آياته ويذكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا وإن كانوا من قبل لفي ضلال مبين نعم to alhamdulillah aya ku ma gba ko ay mu adu ko ji sura mune on ji sura ay ku ma adu aki suratu safi sura ka da ba wi to abajo yi ma adu aki ni suratul jumaa sura ay ko jo kola o jumaa yi hun sura ile on ada ba yi hun abajo yi to je je ka gbo kam lu chukolon sura medina o ma o ma di aya gidai sura gidai shaya mai wanka eh sura gidai annabi sallallahu alaihi wasallama labarki wa ku abdullah ibn abbas mai abu huraira radiyallahu ta'ala anhuma hadisi giwa fi muslim mai ne annabi shagi sura gidai ojo juma can acho aso juma ngamu ne ba sura gidai ni shagba mai iza iza ja akal munafiqun to aya yuru dai sura gidai ne Allah ta'ala ni yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ardi en duki de ujali ya du do jo fe en duki de hane ya ngo do jo ma kuma kaiba ضمير نشي لغير العاقل ما في السماوات وما في الارض ẹun kìdé òjálè ẹun kìdé hànì ṣẹ́gun àti ẹun kìdé òjálè kan kìdé hànì àbájọ yìí tọ yẹ̀ṣẹ́mìlù máza al'ákìlú ọ̀rẹ́rẹ̀ al'ákìlú ẹun kìchaka ánúwé kan kì máa ṣàkà mímí ọgbọ́dúnmàlẹ́ ọjọ́ àkà ìmẹ́rẹ̀ àti ohun tọ́jú ẹ̀ nẹ́kìṣẹ́ náà fẹ́ yóò lókè máa níwá ọlá ní kí ní ọlọ́dún ọlá ní al-aziz ọfẹ́m al-hakim yàwọn wọ́n lẹ́zí bá sàfil umi na rasúlà ohun ọjọ́ aláhù ohun tẹ́ nẹ́kì dónúṣẹ́ kwánẹ̀ ẹ̀ àmì umi na àbúkù màmá mejú kọ́ Allah mudu kwana mudu shunushe onushe gide ya tulu alaihim ayatihi ya agba nwuma aya ya ojo on ya agba nwuma chushe ya don ya ajara mu nayin uche ya ojo on anabi ajara mu wa yuzakkihim ya munafe wa yuallimuhum alkitaba ya do takada ojo nwuma on shal qur'ani wal hikma abiriju e ọ̀tákàdá ọjọ́ lẹ ẹ̀yàwó dùn wọn múnigẹ̀ abiriju ọ̀tákàdá ọjọ́ òun ṣe hadisi yìí ṣùlọ́lá níbi ọdún dúkì wá ìyá ní kùránì wá ìyá ní hadisi wá ẹun méjì kọjá rọ̀gún wà níbi rẹ̀ imọ́ ọ̀làun dùn rọ̀gún abiriju ọ̀làlẹ́ ìwọ̀n dùn wá níbi àníbi hadisi ìṣọ̀là níbi ìṣẹ́ni hadisi ìṣùkọ̀lá kíkwálà níbi àmáwọ́jọ́ kàwọn tákì kàwọn wa èmi àjọ gẹ̀rẹ́ kí ní àdíjì jọra níbi ìyìn tí a bá yọ ikì máa ṣe ọjọ́ àkàrùn dágẹ̀ àkà ní tèyí lẹ́bẹ̀ ká níbi pọ̀ ọjọ́ bẹ̀ ká máa ṣàlú rẹ̀ ọjọ́ mìíràn dọ́ àwọn iye ṣe hadithi ṣukọ́lá ọjọ́ ìṣe lálọ́ àníbi sallallahu alaihi wasallam àpìtì ojú ohun kàdẹ̀ ọ̀wọ̀ ọjọ́ àkàkà àtọwọ̀ alùkọjọ́ kàkà àtọwọ̀ yìí ọ̀dágọ́mọ̀ ala anibi onwala ikwu abụọ anyị anibi kwerola nka anyị la abe ka ọjọọ kaụnta kịka anyị ọjọọ kaụnta kịka anyị chengi mụdụ ọjọọ kaụnta kịka tọọlagide ya adịghị kwuru anyị kimdi hadisi ngile anyị bekọla ọjọọ ebe ọchị hadisi na amali eliko ọjọọ aginihi aja aleji otu ramadan alejigide anibi onwunwe iwe aka wa ka ogunye omela ogunye ome okpanye ogwe gwa onyichachi ma dalẹ̀ kùránì ẹni ọjọ́ alùkà àmọ́ ọjọ́ alùkà lẹ́ mọ́ ọjọ́ ọgbọ̀ méjì lẹ́wọ́ ọjọ́ owó ẹwà anìkìmàn ọ̀gẹ̀dẹ̀ kàṣe àádọ́ ọtúnjó kúkú àmọ́ ọtúnjó kúkú àdàmì wọn mú iṣẹ́ kwánì ọjọ́ àkádọ́ ọtúnjó kúkú ìkùránì lẹ́ ìmìnà káwọn akáṣọ yí kwánì amójúlù kàdánì ọ̀là kàkà ọmọ ìdè ìkùránì alùkàkà tó àdìsí adẹ́yìn ìmùwà túnkì múdà àdìsí pí kùránì àdì alùkàrà rọ yóò yila dunga kini ola ojo ebo de qur'ani ola eje ebo ya de hadisi yigi de hadisi on se duka ni bi akanwa aluka acha lebo yoli enki nyoko enki enki jenge biene wa in kanu min qablu imada le ne ba tane tane egbe ko ola wa yi ma wa tane ba le fi dalalin mubin to bodu ame amu ne ba eyi lamede ẹgbàkútọ ọjọ́ máa wata ní ìbá èyí láàyè júgede wọn mọ́dún mẹ́wọ̀n mẹ́dẹ́hùn wọ́n á kọrí na mínú ذلك ظلم الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم to wa Allah tabaraka wa ta'ala yanihi wa akharina minhum abebo ga ku ama amarabu lamma yalhaqu bihim ama makode uboku ma to palele opa iko yodun ale bigine ale makon ya ba nibi kuma to pa lele bẹ́bọ̀ pé a máa ràbù tọ́ àmì máa lè mi ẹbọ máa ní hì mún iṣẹ́ alẹ́nu wà á kọrí na mínhùn ìyàwọn ìnàbẹ́ẹ̀bọ̀dọ́mọ́kùnmọ̀ àwọn yáwá òbí anẹ́gẹ̀ bí máa náà sẹyẹ jí únà mínal arabi wa min ghairihim ebi tafsirin mu yassar bayan ni ce na abu mune lemma yalhaqu bihim abele ma wa ci zamani pa be gide ga yujo yorumain ma dai abu kam amda ko joruma ko don ko yati ni kare adani bi kwa ne e abu kuma shamene ogbodu ki gbaya ojo nguma e abu kam ka ni mo gbaya ojo gide nguma ge shibo mune kuma nya wa obi ane kuma ma dile kuma ci

kwe atule nwelele onwe gị e a bụ mama meju kọnụ meju gbanụ onwe ege nwụma anyị gị neka onwụcha nebi muhammadu sallallahu alaihi wasallam taki mu she da taki mu don ayu shara mu ne atule oyore mo ene ru ko yo amudu me akuli che ma sharabu ngo do du she onwe ma ke مثل الذين حملوا التوراة ثم لم يعملوها كمثل الحمار كمثل الحمار يعمل يعني أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين kuma Allah ta'ala yanihi matsalul lazina hummilu taurata ujuwa abu kuma ma dadu a tora noji hummilu taurata ma dadu a tora numa oji ama ma da tora edu ama dadu a tora numa oji le ma ma duro guma utu taurata ma da tora du ma ma du tumaili ta mama dun dun ma kini ma dɔ la kide hun tukɔlɔ ma a te ina kunbi ko wa ma kini ma wɔnyɔ ma wɔnyɔ a tora kuma dɛn kide hun tukɔlɔ tuma lɛm yahmilu a ta kuma kɔ na du la ale jun ɛn e tu jin ka ayɔ ye ma kɔ dɔ la kide a tora ma kɔ du tukɔlɔ ma ma tora dunu ma o ta ma kɔ ne ale ju kiti gbɛ kuma ne ma tora suma ma kɔ dɔ la kide hun tukɔlɔ ɔjɔ a kini ma ba kẹmẹsẹ́lì himari ojú imadabu ju ìzàkí abá jaki alùkùjú aka zaki rẹ̀ ọgẹ́lẹ̀mù ju imadẹ́ yàmílù asárọ̀ zaki kí a nádù ẹ̀wọ̀n ulẹ̀ amúnẹ̀ una alótúlẹ̀ imadu wọ́n ní zaki ojí adù ikùnmà wọ́n ní zaki òbí ibá hun mímọ̀ pàní dúkìdé hun góòlù dé àmẹ́gidẹ́ zaki yẹ yọ́nà gbọ́n mayaka yá ti góòlù ebi akùnmi odúmidẹ omi yẹ ní uyan wa dubi mi na mu yan iro ku kije da ja kini ke kwana nu adu ka mm. du ngune e go du gide un be ku na mu kwana ku ta bote ki on don shaka ti million o ko jinga du nubi un e bi jaka na ko un ki alu ti bo ki alu o e la ye ki o un ma un ya ma pa ni gide un ojú ìjìká kí ní àmẹ́màdé kúránì ń mẹ́yìn mẹ́ àmẹ́kòkè àti ń amekwi kuran jeje hujo yin ame alegwi kurani du ohun melu togbo ode yin kurani ache budu miola medu ujo kwa kuchaka ame memda ma ogenelen amekwi kurani jeje huyi ẹ̀hùn kìkúrá ni máa tẹ́ nìní ọlọ́mẹ̀wọ́n ṣe yé hù lẹ́lẹ́bìtì àmẹ́kìkúrá ni àmẹ́yà lálẹ́ ìmẹ̀mí kúrá ni kúrá ni lójí ẹ̀ ọlọ́ni ẹ̀dúkẹ̀ ṣe yín ni kúrá ni lójí ẹ̀ kúrá ni má lójí ẹ̀ ní kẹ̀níkẹ́ rẹ́ àkíkúrá ni ẹ̀dójú ní ya adagagwa ojú ẹ̀ chọ ẹ̀ ngẹ̀dùchọ̀ ṣe kùránì ngẹ̀dùchọ̀ yìí kùránì ngẹ̀dùchọ̀ azúrì yé múnà ngẹ̀ múnà ọ̀tá kẹgbà yìí fatia dójí ẹ̀ fatia òun ṣe kùránì yìí fatia kì ṣe kùránì lẹ́ fatia lẹ́ dójí ẹ̀ yìí tọ̀wọ́ pé kùránì jẹ́ alálẹ̀ ẹ̀dì kùránì tó jí kó àzọ ìfọ̀láki dójí ẹ̀ bẹ̀rẹ̀bìnà ti dójí ẹ̀ ìzájá tàbẹ́tì ẹ̀dá alẹ́mtọ́rẹ̀ kéfà wẹ́lú alkàrẹ̀ ẹ̀tù alhẹ́kùmù wọ́tí ni wọ́n zẹ̀ tí ìzázúlù ọgbọ́dọ̀ àmì sórí àgẹ́rẹ́ dójí ẹ̀ amma yawon ki sura alamati ne unga yaki yi ujuwe da bujuwe jaki kuma dadu noji ta iko nadu lele da arzikin gbaki ane iko du sheku to da ala ibo kuma koce kur'ani kuma mari kur'ani su kolon ma yi ne ede dashi kur'ani ya gbogbo kuma an mote ma yi ne ede ya an wọn nabu ina gidashi kur'ani yi ohun ene gị dachi koran nwụọ na yobo yi ọla a na-egala na egbe ọlọgọ irukwa kwụchaka ụnechi olima ọmachi olima amachalachi ụmụ ma ya adịdị nwu torukwu ma achọ yi nwere <laughs> na ike ma ọwa gị na amaka ma ya olima alụ ene egwu mawo ma ma ma du ma du ma elle dudu aga may nek ci ma iya wani ki dudu bu ci jige koni an u jani u jani u jani ak paw ya mi nga ka de ma la ci rati bi acho nga acho mu ma mo ali ene ko ma du ki ana acho ide turi un che idashi qurani o ma du acho mu ma o wi ga acho mu ma ngo jo ko ma ngo cho ti bu ngo ya ngo ya mo ngo ya mi ko ni ku ya nịkọ onye ama ya nwụchi gbakwa ga-abịa eki ọ bụ mepe enwu nwe ahụtụ nwenini agị oge kwa ahụchụ ọhịa nwechikwe kwa ahụ ne ngọ ita ye to nwe acheta a na-ekwubita bi medụl ma anwụ to ene ka ya ne adị ameghaka amemaka mechụchụla leta ka mere to yin eli ya nịkọ onye inugbe bụ kulima ma ma adọm gị adụ boku no bi kuma ishe ma ma domo ki ado ha ma domo ki ado ha taki ma gini oli ma o si taki on demo ha ki ye ni turuka ma pa ke ye on edo ha e ame aku ke ado ha tura ma pa ka me o ke mole to akwa ngo chenge ile akwa o mole nchenga kwa jaka na ngo iwo mo akwe ki akwe ki akwe ki ma muru ni oyo mo ko ko shele ma ngo ndu ha ngo demo ha taki ma ye eli òtòdó alẹ́ àmọ́nà gala nẹgálà àwọn òwẹ̀ ọjẹ́ kí lọ́wọ́ ẹjú omi ẹmà mẹ́dù ṣẹ́ náà kàdọ́gbà mẹ́bà ògbìgbò rẹ̀ sí kí àmọ́nà àti yà ma ọ́nàkẹ́ kọlà lè máa ti yà nẹ́ ọ́nàkẹ́ jẹun lè ali gò alẹ́ dúkẹ̀ ogele ma ọgẹ́lẹ́ máa dìgò ẹ̀kẹ́ yíkẹ̀ ti kì máa ṣàkàṣẹ̀ bẹ́ẹ̀ ma máa kàtà ẹ̀bẹ̀tẹ̀lẹ́ máa kòkè rẹ̀ ẹ̀bẹ̀ nẹ́ iya laali ba ma bo yi ma mo yoyo hmm ene gi dashi qur'ani bo e babili bayin yen no gone ke de e dashi qur'ani ene go yi e dashi qur'ani e dashi qur'ani gi ma li ma bo yi ma qur'ani mo turale egba egba egba oje le e e iyo bakara o

ga chekwa ma enwe ma ọ dụ ihu na agbayo yi e. taket bibita agbalali e. elugo take ma gị n'ihe ọkatụ ime achọkata enyo rụta ma yi ọgba aka machi ole machi bakara eliwa memo bakara kí wọlé ma memori da memo ọ̀nà àgbàmáchi kú memori da ṣeun kẹ́nẹ̀ dúúyà kẹ́ àti bakara ba olùmáàkì ìwé ọgbọ́ kẹ́ anya conduct bakara lẹ́yìn ba olùmáàyà ma mọ́dà dún olùmáàkì gbódúkìrì olùmáàyà yíya bí ma m bi ma m rụ n'ọma me mak dị ọma ọhịa kini gbaka oke nke ka chụkata gị adị ịma eke ochọkata ịgba nị aja kacha ya ma ejile ejeka oke kalu kalu kalu awalem kalu kalu awalem ya do ye le gbogbo gbogbo ni kalu kalu awalem kalu kalu kalu awalem tunu ma ko yomo e ho kan ti abokatu ma mda die ni kalu awalem me ngba mi bi sha ayo yi awalem teku takun awa awa lam awa lam qalu awa to ogale ade kilo le ade kilo ha katawaji katamuchi ogome ego takbir allahu akbar ogayo gbogbo ana kato kato no yin dabi to kadalu ene mne kin wa chicago ije na me la ma chiba un mi da la ma ba abegi bobo ha ha na na me ai mam da dalege ni ongo ne eli ma kara tuche hai rolo yu rolo yu rolo yu ma ma ka tuche pa me ene ki toka tupa wa ne keda no dan hm ngo ne ga ya wa ne ga da no ge sha ka kwa wa ne keda no ngi ho ne wo ka tu ho ni wa do to i wo ka tu ho ni wa do to i wo ka tu music ngi wa gbo abon gun ge o ma che ki a mo ge ni che pa ya ngo adu ene mne ge ojo ma ke o ka tuche pa to ojo le ifri me ko tilo ji re firi me in won wa du ngane munege qur'ani ye ba ko e kun ta ke ami moma mai ba ko ya du ngune be ba ma mi mon ma ja kan ya kuma du ngam ne le ta la la ma ja gam te gini o ka tu ye de do kwa lu ke am du ngam te le ya do mon ta ma mu ji mo la ma bulo ti ji ma qur'ani ma bulo inu o ji mo la ma o ma bulo yi e bo ye le ne ki so ka tu abi ma lo je na ma ne tun yi ta la le re to qur'an je no je ma gbe le yan ma ne tun yi ta la le e yo ko lo gbe e ko wa ne e ti ne bo ma je yo ene do atin duru ko meun ki choka to oka to ko e ti ya ye yo ya do ko le o na na lo ko mi gbogbo na lo ko mi ta pa lo ita ita ta choka to ne a ah, ka gobakara ojela na ya anugunugo aduhieda gbogbo le gbogbo egbola ni le gbogbo enagbede n ma hie onwe mi da 1992 kashibakara ma hie onwe ada tọ èyí ni a bá yẹ ẹnìyàn ní ó dá yàrá yẹ náírà mẹ́rẹ̀lú má dẹ̀dù tì yọ́n náírà mẹ́rẹ̀lú má dẹ̀dù ọ̀gàtí ìgọ̀ gẹ̀dẹ́ tó jínú dáa ma yá dì kúrò àdìgbé yóò máa bí ẹgẹ́ gò ma gbódú gẹ̀rẹ̀ mẹ́jú ma bí ẹgẹ́ ṣe kí ó ṣe ègèdè yà lọ ẹ̀rìn ẹ̀ṣe ẹ̀ ń bí ọ̀kàtà ọmú sí àmá ẹ̀bẹ́ ìgbélé gbódú kẹ̀bì máa dọ́ alẹ́ jókòó sẹ́kọ̀ yálé má nìtẹ̀jú ìdìnnú màmú dáa dọ́ ọ̀kàtà aligara lẹ́ máa dọ́ máa ṣe yálé mú fẹ́ ṣe yálé alẹ́jú alùkìṣe àbàjáda àwázà wọn

wedo katuba ngulu ngecho katuba bunge dago to eni ki adago ki akola gale ki akun ngecho katuba bunge dago iba haya on yodwa emide mathalu alladhina humilu at-taurata thumma lam yahmiluha ujua boka do takada nguma tako takada le ee eh, igbe jugba na aba ihe na anyala ni ee eh, ihe na anyala ọnwụche ya tuli adụ eneke ma ire gị meke ye ngọnụ obi onwe ngọnụ obi kuwe ngọnụ obi ke na adegwu eneke tenu meba to ya chere ya dulule onwe mụ na-ele ili ya chi ngomnuda ama ya chere ya dulule to adụ idu ukwu ma ngọnụ obi abudu kẹwọn lẹ́ṣẹ́ ní ìkùkàdé bá ọyọ̀ ọdún ìmẹ̀kùgidé ohun ọgọ́lẹ̀ ohun tí ó nẹ́kí sí kùránì máa mẹ́kùgidé ìfùránì ní bí isa mẹ́sàlù lùkọ́mí lèzínà kẹ́zẹ̀bó bí ayatollah ó aláwọ̀ tabali ujú ẹ àbókù màdọ̀lọ́ mi ujú ẹ tabali ọjọ́ dẹ̀ wáwẹ̀ pàmà káàsì pàmà ń ṣọ́ṣì rí ìdẹ̀ wáwẹ̀ pàmà káàsì rí ìdẹ̀ wáwẹ̀ ìdẹ̀ tùjú ẹ ẹ̀mẹ́ ń kọ yóò dẹ̀ ṣùjú ekóhun ẹ̀ẹ̀la e wọn yóò dẹ̀ ṣùjú ekóhun ìwọ̀n ṣe láàhótánù zaki wọn yóò dẹ̀ ṣùjú ekóhun tíṣọ́gbó okùnà okùnà bẹ́bù ní ojímalẹ̀ zaki má yẹ láhun haramu ìṣe má yẹ láhun ìmáṣàdù lẹ́gẹ̀ẹ́ anẹ́gẹ̀ ní èkó ọ̀yá ṣe ìyàwó kwá ẹ̀mí ní zaki lẹ́wọ̀n

onge ka ụjọ akụ juwe ebe a ijene kabali turkichiela nwụgị ọdụ juwe onye da ọla hmm, wallahu la yahdil qaumal zalimin qaumal zalimin ma cha ya ala chi ba allah yonge da mele tona na'am قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم إن زعمتم أنكم أولياء لله من دون الناس من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين الله أكبر قل يا أيها الذين هادوا ọjọ́ kìíní àníbì dúnmọ́ òmù شامي ha dáwà àmì أما a máa ń njoo kagini duma umu kagini hii inza amtu mchanku meka ehe dome meka ehe dome meoka kbalume annakum awliya ulillahi kagini amechari ni jojo meche mindu ni nasi uyu jinga mune ujo nji kagini macha mege ni ba ojo ngone arane juu mune gene ehe mune ojo kagini chale ideo chushifoto menna uli mauta meduko toku ki ene narane yuki manga yuki yung parane yung gidini

ma lọ́jọ́ kà mẹ́ adáṣìdì mọ́ mẹ́wàṣìdì kúmẹ́ yákẹrẹ bàbá mẹ́ ní ọjọ́ jàtá mẹ́ àmá ń jọ jàkà kọ́ yẹ́ jàtá mẹ́ yìí àmì ẹ̀hùdí ẹwọ́ yóò afẹ́dọ̀ máa rí ní yóò ẹlẹ́gà máa ṣe yìí ṣọ́nkọ́ yóò angẹ́jú mẹ́ kì àjàtá mẹ́ ṣe mẹ́mẹ́ dáṣìdì kúmẹ́ mọ́ kúmẹ́ yákẹrẹ bọ́yọ́ kíyàmẹ́kún kí dé kúmẹ́ ma yá ṣe lẹ wọ́lá ayátàmánnáwònáwò abádàmbìmá kọ́dámátì àìyíyìn wọ́lọ́wọ́ alìmùn bí wọ́lìmín Allahu akbar wọ́lá ayátàmánnáwònáwò abádàmbìmá kọ́dámátì àìdíyìn ọjọ́ àkíní gbé gbé lẹ́bàá abule ma ba dikwoto unu ma ba dikwoto okun ma ba abi yo gbegbele ma okuleli amarira tenedule ajo ak wala tajidannahum ahrasu an-nasi ala hayati wa min alladhina ashraku ama ngongi yukuma gwile tenedule da ama njochi ba ama ngongi yukuma jile tenedule mego aro yi ama paro yi waji mashallah enwego ọjọ onwe no enwego enwe ya anya ju ya enyeji nye ya rije na ya enyeji nye enyu na ụmụaka ọlamanyi anụgba m egwu aka ma m dara ojiba ọlamuchu ma dị ha anwụ iyi ochuke agbere ma yoo ewu na elekpalu enwego oyeju ka m amenebi kọlaṅoyo oye amenebi ka amekwa na oyi ya yi onugba m egwu ya lakumarụ yire amakete ka mochu achụma gị onugba m ela egwu oji ma nwoke kolaŋo yo oyi amoju kuma kwa dojia kolaŋo yo oyi bo kuma mateni ojo akidein en kuma doji mwire oyi amenebi oyi amonoju oyi amoju oyi en kuma si oyi ma oyi siri oyi amajo olakite kuma de mwire en chita kama betu ma ichupu amajo oiki en chita ma betu ma chupu ama amenebi iki tude muta mangi yukun mangi yukun ọjọ́ àkíní wà láyé tẹ̀mẹ̀ nẹ́wùnẹ̀hù abadan abimakọ dẹ̀mẹ̀t àìdí yìí ó ní gbogbo máa mẹ́rin kùmà dọ́wọ́ máa ṣe dánilẹ̀ máa mẹ́rin kùmà dọ́wọ́ máa ṣe máa kọ́lọ́ kùmà ṣe yíyan náà gbọ́jọ́ kọ́lọ́ ka dọ́mọ̀ kí mudu kọ́lọ́ ọjọ́ kunu bìlá hallelujah amen ehun náà dejú dàdé táàbù ẹ̀ máa wẹ̀ táàbù ma kunu bìlẹ̀ kàkà kẹ̀dẹ́ ṣe àkọlẹ̀ ọgbọ̀gọ́ lọ́hun yọ dọ́dá àhẹ̀kì náà ẹ̀yà ohun yọ dọ́dá ilójúwà yọ dọ́dá ohun ẹ̀dága wẹ́ àdámú rí ọmọmẹ̀lẹ̀ ẹ̀mí kùdú tọ́ ha ohun nùbìlẹ̀ àdágọ̀gbẹ́ ẹ̀dága ti rí ọgẹ́dẹ́ yìí ìtatatatata ìtamáyún ẹ̀wẹ́ ìtamáyún ìdókùn mẹ̀yáta òdú mẹ̀yáta yìí mẹ́wọ́n dé ìdókùn ogele meje ju meje icha ma kwa maye ni do abe yin ilu a onu kuma meje nta juda a onu oyo aki madale ama ba yin ni olu ma ogele ma woyun made ya yin je lu bo adi ni de imoto oguju one kele onu bele owo ewu kwa edu itagide yi kone adi ni le de bima qaddamat aydihim ma men kuma do ma ce me gami pastor kuma gen kuma ce yi pastor do ne nere pastor do ne nere taki do ma yogbo yun taki na charo awun do ne aho aho yo aho ya ya aho bi ne ya ya no be hote adu ale un ka lu gbo le yi bima qaddamat aydihim ma men we bi ne kuma mamen kuma da ma ci su da le ego film kuma ce film du kuma ya ci Nigeria ba Nigeria film ba amenola amenola dina ba kuma ci o shante maman abo Nigeria film kuma ya ci film yi amenola dina ba kuma ci o e ta ba li film kuma ni jabe huma ame film e gide ma mi hijab ko bo jima le jojima abi sha kwa je ga ni hijab ehun elehun film du ke eli kuma ci ba ko jaka otitala ahụ enwe nkwụmachi na ekwumadụ nye ọgba chalụ ka din adin isi ọchị alụkịcha din ọgacha enkwụmachi na ekwumadụ nye dọmụ tụdala eli alụkamochu alụkụmachi ehewu taka ma ami pastọ makwa na ojinwu ma chinechadụ ha amakwa m pastọ dịka eji a ma ama nchọọchị ka kpa ma pastọ m na-ekpa ma pastọ m na-ekpa ide gbogbo taki pastọ egi na ọgacha yali takwụ nkwado alido ya ụmadụ achịka kọlọ ọjọọ ntọgbanwụ dị tụdala enedu gị ala ati chọọchị alụ nkịsị ma kụmere inugbe du kuma gị n'ihi amaotu gide kuma di anyị nga abeghi oyi aulimaka ki a chọwọ onwumadua onwichadua leji kwurani onwulima onwichadua take oleta ki takwayi le ma mee enwe kuma achego ya promotu adina abakwaba mmadụ agbegbele enwe du kuma achịba ihe ki ya promotu ọla chọọchị ma to iguma do ade to dala nga mali mai kori jone to digi wagi fi ma ban leni ola ku ma mu ola goho ola butabu enya yododa egbe bo ma chi gugu mari ronu yola mai fi muleta bien kitaka mali mati ni turuko ne giga giga mo ami fi malelen abe igala ogale bidima won ko ma won ko na mai abe ak ma won chi gala. ọkpa yóò dìbò nàìjíríà yé ma wọ́n tí náà bíbí ẹni tí ọ̀ yá bọ́ nàìjíríà lẹ́dá ọkàtúkùránì ká ọyọ́ alájíwájẹ́dẹ́ yìí ọyọ́ alájẹ́wẹ́jẹ́dẹ́ wọ́n mọ́ ma dúpa wọ́n má ma ó dájí mọ́mún fíìmù má ṣe màkà yìí fíìmù ẹ̀ṣẹ́gẹ́ wọ́yọ́ yi kọ́ leka alájíwájẹ́dẹ́ yìí ihe agala abewa abiche họpụta yola ma abe mama ma dị na iduko ya agba ni abe engebie na ya ma ama nchochi ma ama nchochi dụa anchochi ya adụghachi ma anya nchochi ameihe ya ma nchochi ameihe ameduhi ma onye amụọ idegbogo ma ehi ochulebi dida nwochi na enwochi ya anyị ma onye amụọ ma onye ama achịkwuchekpọ do achịkwuchekpọ nwa achịchịchị tachịkwuchekpọ ma onye chi wanye na kai abakịrị achịkwuchekpọ iudu ma achịkwuchekpọ amebi ama nchọchi ime tane ime igbodun ndepe ma onye ama abakwadoa abakpa nwa ochie nwọchacha ma akpa ime nwoduhi ndepe ma onye ama nchọchi doa meli megidalem ma da nchọchi aya doa ma jee nwa nchọchi ma adụkwuchekpọ aya chi ma jee nwa achịkwuchekpọ ma ogele ọgbọdum akwa ma ma chi iyi

mangi yukun ma baadi ko tokun mamda ka me akino mo jonga mashi ba ka me akaran je jonga mashi mo jo akini kul innal mauta in mm, wallahu alimu bi zalimin allah yenu ngai mi boki shana allah shi kul innal mauta قل إن الموت الذي تفرون منه فإنه ملاكيكم ثم توفون إلى عالم الغيب والشهادة فينبئكم وينبئكم بما كنتم تعملون قل إن الموت أجاك ما كايك نوكبا الذي تفرون منكم يجارا بوته ukukumeji ara bọ̀tẹ̀ níbẹ̀bọ̀dọ́mọ̀ máa rúlé okú yóò yóò yóò yóò yóò yóò

àmá ó lé ikú ẹlẹ́jà lè jùun alàkáòfù tọ̀bí ìyù rẹ̀ òpò ya lè yé kọjọ́ ní tí ẹ̀nẹ̀ ló kí ṣokùn rẹ̀ máṣíní kàmù nẹ̀ pa ihe òyà bá yẹ máa ẹ̀nẹ́ kàmù mamdúpa máa ẹ̀nẹ́ múnẹ̀ mamdúpa máa ẹ̀nẹ́ múnẹ̀ mamdúpa kùmà pa àwọn akwa olè ikú ẹ̀rà olè ikú ẹ̀gẹ̀dẹ̀ àlejùn rẹ̀ olè ẹ̀gẹ̀dẹ̀ àlejùn rẹ̀ abẹ́ra kí ní tọ̀ mẹ̀síbá wà mẹ̀síbá gẹ̀dẹ̀ gẹ̀

ewe kwu ma chie ka igbe ma begeni ka obe ma begeni ụlọikwu nwere adọm ike gbakede agwa ji okwu ya be kunyi ya be akọ lọkọli turiki je kukuku ewa kerebe kọwa mochukwu ebe ọgbọdụ mgbakwụchaka ụlọikwu nwere adọm ụlọikwu idu ka ara kpakwụchaka ihe ike agbarụ ka emegichi e enye ihu ya megi achi a gị eju onwere ụlọ onwe ka dị chadụ echi fẹ́yẹ́lẹ̀ ṣàlẹ́jú ń ṣe ìmọ́mdà ṣe alẹ́gẹ̀ ìyédúkẹ̀ mi ìyédúkẹ̀ yẹ ìyédúkẹ̀ tó gbàjì kí mú di torúkúkú kí é kẹrẹ̀bẹ́ àbákí ni torúkọ́ àmẹ́nẹ́ bí kí é kẹrẹ̀bẹ́ bá ọ̀lẹ́mí ń ṣe yìí fọ́ ìnáwó mọ̀láàkíkùn máa ìgbè tẹ́ ẹ̀mgbàyàn ìyẹn mẹ́hàn

take mune ta igwa na iba ta wenwa ya buwa be kibun iwu bu tuje ma me ije ntak ma de un machine tinu ogu tinu ogu taki ogu ko nu yi take ne le ileku fa ọ mulatikum uku ka yaru le ngoju agini a ko ngadi thumma turaduna ila alim al wa shahada mm tudale ola nga mutane ne de oku kibe ẹgbọ́ ya wéhù ẹ̀dáhù kwánẹ̀ ìjáte tàbálì mẹ́ tó dẹ̀ ọ̀kẹ́ amúrukú ẹgbẹ́ mọ́tò ọgẹ́lẹ́gẹ́ ẹgbà adéyìí ẹwọ́ yìí màṣínà ọgẹ́lẹ́gẹ́ ẹgbà adéyìí dákìlẹ̀ rẹ̀ ọjọ́ ẹ̀yọba ẹ̀hùnkẹ́ agbẹ̀dọ́mọ́n fẹ́yìnàhùn mọ́lákìkùn okwu akẹrẹ bó mẹ́sí ma tọ́rọ dúnlẹ̀ ilẹ̀ alim ya dé ọjọ́ ẹ̀nẹ́ kì nù mẹ́rin kìtù mọ̀má yàwó ṣàárẹ̀ ti pẹ́yìn kìtù jùgede fẹ́yìn nàbí òkun bí ma kún tùm ta الله أكبر يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله بدوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون تو آية كده تدوم عليه دلوكي سورة كده كي سورة الجمعة

ogele ma jo ma de ma de qur'ani gba de qur'ani gba takila da ki wa do la da nwa o do ogele ma gwo qur'ani ma ma de ki gba takul ma ki masalashi e ba kul ma masalashi masalashi ku ka ja so ol ma iya ya afasi wa ni ngidu ku afasi wa na ka di 2 o'clock ba ku to ba de ki shi mi ti wo gwa ma de shi o to ẹjẹ́ ìṣe mi ti mẹ́wọ́ abájọ máa ní ẹni ẹ̀yọ́ ẹ̀dàdọ́ máa ṣọmọ́ rẹ̀ náà ká máa yà gbẹ̀kọ́ ká máa yà lórí lójí kútùbọ̀gọ́ ìyẹn rẹ̀ tí a ti wáyé máa ṣe mọ́ṣálásí wáyé gbani wáyé ẹ̀tàbà lẹ́yìn nìmẹ̀ kútùbà ẹ̀tàbà lẹ́yìn nìmẹ̀ kútùbà mẹ́tọ́jú kútùbà gbogbogbogbogbogbo àwọn ẹ̀nẹ́ mẹ́mọ́lùkẹ́kọ́ yọ máa ti yọ tọ́máwọ́ mọ́ṣálásí ọjọ́ lẹ́gẹ̀ẹ́ abeedugu ma anya wakpọ ya adabiji ọhụ ma ya ma ya echi nwe eme ma eme otubakụ ya nịnga ma kaba munafigide igbogu ma akọla gide ebe a ma anya bigide ma anya filibi ma ajụ ome ma agụ bọọlụ ahụ ma ọla ma akpa mmadụ n'oyi abogu ma akọla ma ma adụkọ a meta a mele ọla ma akpa ama ọwọ ma chi mitimegwu ọwọ́lẹ́ tàbálẹ̀ kùmá kí ń rìn mẹ́ ìnà lèláhí wọ́n ìnà ilẹ̀ ìrajú mẹ́tàpákùnmẹ́ yá jí ọmọ tí mẹ́kàrí ọjọ́ ó yí ọ ànẹ́gálà ẹ̀mí olèmáà yọ́ máa ti mẹ́ẹ́ ìnìkùnmá ti dáhùn tó máa ti rẹ̀ olèmáà lè mẹ́hùn ẹ̀dù wọ́lá dáa olèmáà lè mẹ́hùn tákì àrúlérúlé tákì àrá dáa ẹ̀wọ̀n lẹ́yìn ọ̀wọ́n adídímín àpapà ẹ̀ tápá torí kẹ́dọ̀ máa ti dákò olèmáà kí wọ́n máa ṣe torí ẹ máa dọ̀ màṣídá kò lè máa kí wá ó dúró ẹdẹ́ yìí fáìlì bókù màṣí òjúmọ̀ yẹlẹ̀ ní àmàlà ìkókù máa ní fáìlì à ẹ àdísẹ̀fẹ́ yóò lókà wà gíní olè máa yà máa fáìlì máa rí ẹnẹ dúkìá máa kó dùn ẹnẹ dúkìá máa kó dùn olè máa ń dà yá máa fáìlì rí hútúbà kàmú náà ní túra mánú gà ní kiri hútúbà. ìlàlà bókù yengu jila abuwa ne galaba o juma o jokili wa jumu mi mada lo jile ano juma mm na tita kwela no zalikum khairul lakum in kuntum ta'lamun yilaw yawmatu li shay'un kum nima fa idha qudiyatis الصلاة فانتشروا في الأرض من فضل الله وابتغوا من ضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون نعم يعني فإذا قضيت الصلاة شنك ما هو كوجبا فانتشروا في الأرض من قرقروا جانا وابتغوا من فضل الله كما ياتينا تلوجو eke wu a gini abe ni suju ma ona tin je pe won ma sha lo yojuma orudu ele tekese ama wu yi ki se ba mo ida koko take gweji giji e amagida akwụkwọ oyime eola mụ emaha eto kwụnye ọla ozula leta ọla onugwunugwu egwo machi egwa achiji e giri oyo meyo oye kedu nwa oyo deda ede ezigiri edi subhanallah alhamdulillah la ilaha illallah la akbar ogele na ma ahụ na-achọ ọgba uche gị obodo gada nwa mmụọ machini edu emere abili togo eligo to ya e na nwa ọmejuli toro ka awọla ihe bụ nwipe alùgàbùṣe ẹ̀wọ̀n wípẹ́ ọ̀dọ̀dọ̀ ọ̀dọ̀dọ̀ na àtàpálú ìyà àti ajá ngẹ̀dẹ́ máa gini tọ ma ọ yóò dúdọ́ mẹ́ tọ gbókù máa wọ́lá èyí ìṣọ́gẹ́ ní ajá agbọ́ ẹ̀bọ̀ ojú pálì ẹ̀màkí ìyà ajá ẹ̀ǹkà ẹ̀mà dọ́mọ gbókù máa wọ́lá ìyà ajá jọ ẹ̀yìn arọ mẹ́ ẹlùtọ́ ẹ̀ ojú àkíní máa ọ̀kọ́ jí mẹ́ta tí kí ń yájá mẹ́ níkàkíní ní ṣì yúmà ọ̀nà ayókò nínú ilẹ̀ dé ọ̀dà àpapà ní àbúrò òjímà kẹ́nẹ́kẹ́ ẹ̀bùn yúmà ṣe àkíní ẹgbà ohun mẹ́mẹ́ ẹlútọ́màṣí òjímà ọ̀nàmọ̀ ẹ̀yìn ajá ẹ̀yìn oko tọ́ máa olùmáàyọ́ mọ́ṣáláṣí kẹ́ńkò olùmáàṣí òtù bàbá mátìní kò nẹ̀kí kọ̀lá ẹ̀mdà alẹ́ ẹgbà tó ni kéyì ó tó bá máa ṣe anibi enene ki wala leka ba uwe ke bune iba eba yinu we mona rutinyo ene ke ado na tinyo e ani juma ene ki bune ma kini juma ni ene kuma boha abu gun da aye uwe ogele ke ka ngone yi ma we ni juma ene ki akola ta kuma bu nwi ya anibi kaburu ye ni lenu oyo njika kini iyeun ite e kaligeme mano na ce amina ya ci luka ulma ni utuba na ce amina ya ci luka egwa kulma ci utuba ma kuma kola miti monu ego national anthem kuma ko school yi ma shi ne ko school ashe ma school ne ke kola no ta kunu gungu government don mota no kama ne ke kola e ji benu am teacher ma na gume yeju eli ma eli ke ola ola rida hmm abegi mem di so yangechi o ma ke national anthem ma ke national pledge o ma ko kẹwùlẹ̀ ilẹ̀ anẹ̀hù húbá ohun dẹ̀ machan ìtọ̀ amado eh, baraki o oh, machine machine he o oh, ma kuma fa la machine fa habe kan tem le machine ko ngo duke de idagu ngedagu hmm idagu ngedagu wenu le nali kuma eli emudu kome yigida icha mi yi nigeria dunia mi de o o ma ti cheun cheun gide alule

yéyìn ní mamudu kò a mẹ́rin ẹ̀kí yáṣẹ́ òkè ma ń gbà kiri máa fọ́ agbókè dágùn ẹ̀dágùn ẹnìkí wọ́lan ẹnìkí wójín ma mamudu máa ti kó tó bá máa kẹ́ ẹ̀dùkí wọ́lan ẹ̀dùkí wógín ẹ̀dùkí kọlan ẹ̀gbẹ́lẹ̀ ń àmà ya akọ̀lá ètò dẹ̀hùn aṣọ́jà dúró mọ́ kí adìdí lé obì man iye iduti agba ene gidai masalashi weda ga lubona bu kegba yeyi ene duki wa iduto ile gudu ya gwane amma kemda na kola fi sabilillah tudo yoto da nibi hutuba nalule wena tudo yoto da nibi hmm tomatini eliko makola agba kul machi hutuba abua amda ka mamda gbonu ogele mana chi kele koyo ojo ki amdu ba wa kiyo ثم انه الله تبارك وتعالى انه واذكروا الله كثيرا ما شريعه وجنون لعلكم تفلحون ترجيكم انك بوجيلي عباياك ان شاء الله وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين وإذا رأوا تجارة ما ينجالي أو لها ونبكين يا مالي infaddu ilaiha marabilama wa tarakuka ما ma tu yake tino dago matu ebe ti no ogo imi abayo imi te kote ma ya chuwa ya abayo manu gura la la abayo eli kamuna be ba shi tobi chuka ni maneda la la abayo eli be ba shi tobi iji poku maneda la la abayo eli ka be ba shi ike ike digo abeke nga ya kokko kama muko abayo yi eli na ara kwani togela ne biro yimu beri ina ina ina chu ina chu tuba ojo juma o ma ne nga ja nga ja kuma ne ai ba ẹ̀hùn kùmà ṣe àlà kúbì kúbì ogún yọ́ mẹ́lẹ̀ lù ẹ̀hùn lámà ní àmà tààlà lè pa mẹ́lẹ̀ àbájọ ẹ̀mà ní lótọ́bì àmúnẹ̀ kùmà yí mẹ́sàláṣà níbi ní òtùbà náà ṣe ẹni mú wọ́lì bẹ̀ ní mú wọ́lì bẹ̀ mẹ́lẹ̀ tápapakú mà tápa ìbò ń gẹ́jẹ́ dágo mọ́jú àkítọ̀ káwọn máa kúlú máa ń dẹ̀ láì khairun ẹni kì dúgbọ́ yóò e lè gé ilẹ̀ máa e, ń dẹ̀ láì khairun min yóò òun yàn tó lè yìn òun yàn tó ìyà ìyà kùmà dìgò ń wàmínà tìjára wọn ta já kùmà yín kí yá ilẹ̀ wàláwù khairu razikin ọjọ́ òun yọ tulẹ̀ ẹ e, àbúkù màṣá da arziki wọn ni ọjọ́ òun tọgbà pàkó ṣaká ọjọ́ lẹ́tọ́